Qui le fait? Qui le fait ṣe. mami. Qui ni yẹn. tan iná fún mi. kó tan iná fún ẹ ẹbí mm. mm-hmm. náà ni máa bẹ tán. Mm. ìyá ṣé o lè tan náà ni ọwọ́ ẹ̀ ò débẹ̀ ni. let me show you how to tan. okay let me show you how to tan. look ọwọ́ mi ò lè débẹ̀. ọwọ́ ẹ̀ ò okay báwo lọ́wọ́ ẹ̀ ò ṣe lè débẹ̀ wàá lọ kún kè ọ̀gẹ̀ ìnàfọ́ lè bá. o máa forí gbá. let me try. okay try. yeah try yeah ah o máa forí gbá lóòótọ́ o.